she is my colleague àjọ ń ṣiṣẹ́ kan náà ni Mojíọ́lá adéjọ́ ọmọ tó dáa tó níwà tó níwà rẹ̀lẹ̀ tó respect everybody ọlọ́jọ́ tí mo ti mọ̀ ní ayé mi ní industry ta wà náà yìí mi ò tí ẹ bá gbọ́ kẹ́nìkan sọ pé ó wà tí ò darí àbí kí n bá ní mood of annoyance it has never happened it has never happened mo sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ṣe mọ̀ pé nǹkan tí èèyàn bá ṣe síyàn náà lèèyàn máa máa rántí a ti jọ wà for almost two two and a half year I mean two and a half months United States of America tó jẹ́ pé àwọn àti ìbírúnkẹ́ òjò àwọn náà ń take care mi náà nígbà náà lọ́rùn mo ẹ̀ṣẹ̀ ní àlàáfíà bọ̀ díẹ̀díẹ̀ ni they will come and wake, up, wake me up uncle Taiwo kí lè fẹ́ jẹ kí lẹ fẹ́ ṣe oògùn yín kọ́ you know this and that i mean that one alone is enough for me to even to remember her at any time any day when i first first heard that she's passed away it is like i'm dreaming but everybody I was like, one day definitely go when it comes to your time definitely that person will go. There's nothing you can do. Thank you. We all are here today now, this night. Who know the person that will not wake up tomorrow? Nobody know. We come one day, definitely one day we will go. That's my belief. The only thing, just do good. You do good, you get good. You do bad, you get bad. I believe one thing, but um, Bible, the Holy Quran, and even the ATR, I mean African traditional religion, did not teach us to, to, to, to, to do bad thing. They all teach us to do good to people. That's it.

Our destiny shall not be aborted. Please, we notice that you've been watching our videos without subscribing. We need you to subscribe and comment on our videos. Let's know what you think. Most importantly, please subscribe now. Visit Gua.com for the latest entertainment news.